أعوذ بالله من الشيطان الرجيم لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن ولكن يؤاخذكم بما عقدتم الأيمان وكفارته إطعام عشرة مساكين من أوساط ما تطعمون من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام ثلاثة أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون أدوك فعلا الله ليس يصفي عنه tí ó fi dá padà sí gbogbo àìní ẹ̀ ogúnjọ́ nínú oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún ọdún mẹ́rin àti ọdún mọ́kàndínlé ogójì ìjọ èyí tá a nẹ́bí sọ sallallahu alaihi wasallam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. a ń sọ fúnra wa nípa ìbúra a sọ̀rọ̀ Allahu al-yamin ìbúra sọgbọ́nú tó ṣe pé ká jáde lẹ́nu lásán asọ̀kè ọlọ́run ọba ní láyọ̀ àfikùnmọ́lọ́run níláwó ìfì àìmánìkùn ọlọ́run lòun ò ní mú yín ìgbà ẹ̀dẹ́sẹ̀ níbi ìfẹ́ wa sẹ̀tẹ̀rẹ̀ níbi ìbúra gbígbà ń jáde lẹ́nu yín lásán tí ọ̀dẹ́ mi wọ́láìkì ń yọ àfikùnkùn bí wọ́n á kọ́ títún àìmánì ìbúra tọ́lọ̀ máa mú yín lórí ẹ̀ pété bá yapa ẹ̀ fẹ́ẹ̀ ní tẹ̀rẹ̀ lórí ẹ̀ òun náà lè tó ti pọ́ dẹ́mi yìí irú ìbúra yìí ìtẹ̀rẹ̀ tí ó wà lórí rẹ̀ kọ̀ọ̀kà fàárọ̀ tòru ètò àmọ́ àtàrọ̀ sí màsáàkì ìtẹ̀rẹ̀ rẹ̀ òun náà ní fífún àwọn aláìní mẹ́wàá fífún wọn jẹ àwọn tó ní bùkátà nínú àwọn tálákà àtẹ̀ntí ò rí ohun tó lè tó kí ni wọ́n fúrúfẹ́ àwọn ẹni yìí jẹ́ mìíràn haúsá tó máa tún fi ìmú na àlékún nínú oúnjẹ tí ọ̀dọ́gba èyí tó ṣe fẹ́ ẹ máa ń jẹ láàrin ara yín ẹ máa ń fúnra yín jẹ èèyàn bọ̀ ẹni mẹ́wàá tó aláìní àwọn tó ní bùkátà tí ò ní ojú tó wọ̀nyí nínú oúnjẹ tó ṣe fọ́ dọ́gba ẹ máa ń jẹ láàrin ara yín. a ó kí sùwàtò fún ọ àbí dídá sọ bọ̀ wọ́n lọ́rùn pẹ̀lú pé kọ̀ọ̀kan náà àwọn ẹni mẹ́wàá yìí èyí ó fún lẹ́wù tó ṣe é kírun tọ́bajọ́kùnrin èyí ó fún lẹ́wù tó ṣe kó lè fi kírun tọ́bajọ́kùnrin èyí ó fún lásọ tó ṣe kó ṣe é fi kírun afáwàlẹ̀ àwọn fi látọ̀dọ̀ abdullahi ibn abbas rọ̀bí allah ta'ala anhu wọn ní àbá àdìs èèyàn da agbádá aṣọ gbàgẹrẹ ìdàbòrà lẹkùlì mìsíkìrì gbogbo aláìní kọ̀ọ̀kan afáàmùjá ìdùnnà yìí pé àdìnẹ́rù sáwọ́mọ́ wà àìláàrùn ọ̀ṣẹ́ ìyẹn ní pé èyí tó kéré jù ní kọjá sọ̀kan èyí tó wá ga jù ohun tó ọba tún fẹ́ tó lè fi kún. afáwọn alhassan àti abuja afáwọn albakir àti àtọ́ àti dawus àti ibrahim nàkàyí àti hamad bin abi suleiman àti abu malik wọn ní tawbun tawbun aláìní kọ̀ọ̀kan aṣọ kọ̀ọ̀kan ni aláwọn ní àwọn tahriru raqaba àbí kìí ẹni sẹrú dọmọ ìyẹn lè sẹrú dọmọ ìyẹn ní pé ẹrú táwọn àwọn akọ dọmọ yìí wọn ló ní tàkìyí dúdú á jẹ òdodo gẹ́gẹ́ bó ṣe rìn lẹ́nu hadith mahari abudul hakami asulami èyí tó ṣe yí pé ọwọ́ àti wà á sọ ti máa malik ó tún wà ní musa tó ṣàfẹ́ ó tún wà ní sahih muslim wípé afáwà mahari abudul hakami asulami ó ní ẹrú kan lọ́rùn tó yẹ kó sọ tọmọlúwàbí kọjá mọ́ àgùn bìjáde àti sàwùdà ọwọ́ àmú ẹrú bìnrin tó dúdú ó mú un lọ bá òjijì ọlọ́run sọlọ́gbọ́ àlùfẹ́lá ìgbẹ́rù tó ń fẹ́ sọ̀dọ̀ ọmọ láti rí òjijì ọlọ́run wá sọ fún wípé àyìnà lọ ó bí ẹrú bìnrin yẹn léèrè bẹ́ẹ̀ pé àyìnà lọ gbèrò lọ́n wà ẹrú bìnrin yẹn náà wípé kì sàmà ìtumọ̀ rẹ̀ ní bọ́lọ̀ wà ní sàmà ọlọ́run wà ní sàmà. fẹ́rẹ́ tí ó sọ̀rọ̀ ọ̀nà ọ̀sán sọ́nà lọ́wọ́ àìsàlá kó ní ààfin ha fàìlà àbòrò nílẹ̀. lọ́n sọ́dọ̀ ọmọlúwàbí nítorí pé obìnrin yìí ẹni tó nígbàgbọ́ ni ẹ̀rí. wọ́n ní àdìsí pẹ̀lú gbóńdé tó bá di nìyẹn ti wá nìyẹn. eléyìí ni àwọn ìdí tí ń bẹ nípa ìtàn rẹ̀ fún ẹni tó bá fúra tọ́wá sí fàbúrà yẹ ẹnu kò lè lórí a rí i pé tábà wò sẹ̀rẹ̀ ọbẹ̀ rẹ̀ pẹ̀lú ìtò rọrùn kí ló rọrùn jù òun náà ní ìfúnni ló ń jẹ ìfúnni jẹ àlùwà àìsàn òmìnira ní ìsúwádìí ìfúnni jẹ ó rọrùn ju ìdáàbòbò ọ̀yà lọ́rùn lọ bó ti jáde ló ti dá lọ́bọ̀ yẹn lọ́rùn òun náà tún rọrùn ju ìfẹ́ olùdọ́mọdé àbí lọ. ẹ̀rí ọwọ́ ajá ti ń gbé èyí tó rè lẹ̀ òun lákọ̀ọ́kọ́ sọ lọ síbi èyí tó ga. kẹ́ni sí ìtàn yìí wà lọ́rùn rẹ̀ tí ọba wa lágbára láti ṣèkẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta ajá ti gbé ọgbà rẹ̀ mẹ́ta òun lọ́lọ́wọ́ ọ̀gá àlejò láti sọ wípé. فمن لم يجد فصيام ثلاثة أيام ẹni tí ọba wa rí oúnjẹ tí ó fi gbọ́ aláìní mẹ́wàá nítorí pé ìbúra rẹ̀ tó búra ó ti já ìbúra yẹn ẹgbẹ́ ọba rí ohun tí ó fún aláìní mẹ́wàá jẹ nínú oúnjẹ tó tọ́ta ká ń jẹ láàrin ara wa àbí kò sì ní aṣọ tí ọjà wọ aláìní mẹ́wàá lọ́rùn àbí kò sì ní àǹfààní àti sẹ́rù lọ́mọgbà irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọ̀gbìyàmù sàlásà ní àyíyá irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọ̀sán àwọn ìjọ mẹ́ta wọ́n ní ọba yìí gbọ́dọ̀ káàpù wọ́n lóun bá ń ka àyà yìí báyìí pé àtúnlẹ́gbọ̀n tó dà táwọn yẹn wọ́n á máa kà á pé ọ̀gbìyàmù sàlásà ní àyíyá mọ́ṣáṣá ní ìgbérúfẹ́ nìyẹn tí wọ́n bá gbá àwẹ̀ àwẹ̀ tí wọ́n gbà yọ já àwẹ̀ tí wọ́n mẹ́ta léraléra wọ́n ní ẹ̀rí eléyìí tí wọ́n bá rìnlẹ̀ bálùkọ́ àti ìmùtà wá tìrà ní ọlọ́wà tún tẹ̀sẹ̀ ní gẹ́gẹ́ bí àwọn àyà yòókù lé wa ọgbọ́dọ̀ kéré sí kápẹ́ ní ìró ìró kan àbí kápẹ́ ní sàbùsíwù àlàyé àyà látọ̀dọ̀ àwọn sọ̀hánà òun nípa àwẹ̀ tẹ́tí yẹn máa gbà àwẹ̀ ẹjọ́ mẹ́ta léraléra ni nígbà tọrọ wá lulẹ̀ torí kọ́ wà nínú ṣọ́ọ̀tì ìtọ̀rọ̀ mọ́ra kò sí ṣe kí sáàbí dàwí òun ta lè lọ sí bàtẹ́bì ní sọ́lọ́lọ́ ayọ̀sẹ́lá ọlọ́wọ́ àgbà wípé rẹ́ẹ́líkà kàfárátù àyíkáni gbóhùn ìdá àlàfó ìyẹn òun nìkan rẹ̀ fúra yín tẹ́ ẹ bá ti fúra tẹ́ ẹ padà já fúra ìyẹn ni pé kàfàrà tọ́ka tẹ̀lé àwọn wà pàgò àìmọ̀ ẹ̀kọ́ ọ̀ torí bẹ́ẹ̀ ẹ sọ ìbúra yìí ìtumọ̀ rẹ̀ ní wípé ẹ má fi ìbúra tó fi fẹ́ ti jálẹ̀ láì ní ìsìnkà o ti búra bó sì kàn ó padà sí i lọ àbọ̀ tó o ní ti àárọ̀ kan padà sí àárọ̀ o ti búra yìí. má fi kura nìyẹn lẹ láì fi ṣe tán rẹ ọlọ́run ti gàdá ẹnìkà bọlọ tẹlifí nìyẹn yorùbá yẹn tó mú ti bá ń sàlàyé àwọn àyà tó àtúwádìí fi àyà mi òun ọba èyí tí ń sọ fún wa nípa jíjẹ wọ ọtí mímu àti tẹ́tẹ́ síta. ọlọ́run bá ń sọ pé ayélujára lẹ́bí ra mọ̀nú ìdáwọ́lù kámúrò wà ní báyìísìrò wà ní àwùsọ́ọ̀bù wà ní àgùlámù oríjẹsọ mẹ́rin àwọn ẹlẹ́wọ̀n ìṣẹ̀lẹ̀ ìpàdé lẹ́yìn. láàrín àgbẹ̀wò tó ń fi ẹ̀kọ́ wọn. ọlọ́wọ́n ọba dé ẹ̀yọ́ nígbà gbọ́dọ̀dọ̀ ó pè wọ́n lẹ́nu tí ń kọ̀ fáwọn ẹrú sí rẹ̀ tí wọ́n jó nígbàgbọ́ lòdò sọ nígbàgbọ́ sọlọ́wọ́ pé kí wọ́n bá mú sí kí wọ́n sì máa ta afẹ́fẹ́ ọlọ́wọ́n ní ẹ̀yọ́ nígbà gbọ́dọ̀dọ̀ ìtàbọ̀lù kámúrò ọtí wàlẹ̀ ìdírò àti tẹ́tẹ́ títa wàlẹ̀ àrùn àti ojúbọ wọn àsìláàmù àti ọkọ tí wọn bá fi ń pè rẹ ọlọ́run ní gbogbo ẹ̀ pátá rẹ jésù lórí àwọn èèyàn ìnáàdì ríṣìṣù ní ìdọ̀tí ní nínú iṣẹ́ àtẹ̀yìntánì lọ́wọ́ fàjẹsẹ̀ ni mo torí bẹ́ẹ̀ ti rẹ sí làálà tó tó kú ní ẹ̀kọ́ kẹ́ẹ̀bà nìkan ni tí ó jèrè ọwọ́ alátọ́tọ́ àmìlẹ̀ mọ̀mìnì Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu ó ní ṣàṣàrọ̀ yìí kí ni ìṣeré tó ń ẹjọ́ tẹ́tẹ́ ọmọ ẹjọ́ kí ni ṣùgbọ́n pàtó lè tẹ̀ wá ní wọn ṣe tí wọ́n bá fi ní kíkà tí wọ́n wá ń bẹ̀ látàárọ̀ ìlẹ̀ sùn. ẹ̀rí mílẹ̀ ti ṣe é sí rí nínú àwọn tẹ́tẹ́ lọ́wọ́ ibùdó àbí hasim fẹgbà ó ní ibùdó àbí hasim látọ̀dọ̀ àṣà àti mujahid àti tọwú wọn ní sùfìyàn sọ wípé àwọn ìsìlẹ yìí kó alára rẹ ní méjèèjì gbogbo ohun yóò sọ bá wà nínú àlìkìmáwò ìta tẹtẹ èèyàn bá àbàkọ bá jẹ ìṣeré ọmọdé tọba ti ní tẹtẹ bíi aláyọ̀ ìtọ́ ọmọ ṣeré kẹkẹrẹ gbogbo ẹ̀ tẹtẹ nìyí afọwọ́ àtúntà ìfọdù ọmọ ọdí ọlọ́run sẹ́lẹ̀ àdìsúmọ̀ ó ní àlùfẹ́ sí òun náà ní àdìsúmọ́ bíi títa yòó afọwọ́ àtọ̀ hàd látọ̀dọ̀ àtúntà ìfọdù àbájọ oníṣẹ́rẹ́ àlùfẹ́ sírù ìmọ̀ òun wọ́n ní àwọn èèyàn sáájú islam tó dé wọn máa para wọn láyò títí tí islam fi dé ní ìṣẹ̀rí islam ni wọ́n á pọ̀ fún wọn ní irú wà pálapàla yìí ọlọ́wà ni àti ọtí mímu àti tẹ́tẹ́ títa àti àǹsọ́ọ̀mù kí ló ń pè ní àǹsọ́ọ̀mù abdullahi ibn abbas rọ́jò allahu ta'ala anihuma àti mujahid àti àtọ́ àti sẹ́yìn ibn jubeir àti hasan àti ẹ̀ńtí ẹ̀ńtí kan wọ́n ní àǹsọ́ọ̀mù yẹn òkúta òkúta yìí wọ́n á tún ẹ̀rẹ́ tí wọ́n láwọn fi ṣe ìtúbọ̀ fún àṣẹ ìdánìyẹ̀wò síbi òkúta yẹn òrìṣà ojúbọ òòṣà olóńgbèdè àwùjọ bákẹ́lẹ́ àgbẹ̀láàmù ọ̀hún ní ọ̀pọ̀ tó ti fi wọn a máa fi pín lẹ́nu wọ́n ti máa fi kú pé wọn eke awọ̀bọ̀ yà wọ́n ni wọ́n á di kiri àdébídé di ọ̀pọ̀ yìí ni wọ́n á lò ọlọ́run á ní gbogbo ẹ̀ pátálí fi sùn ní ìdọ̀tí ní mílẹ̀ àmọ́lé ìṣà ìdọ́ tàbí ká sọ wípé sóòfù sòlè gẹ́gẹ́ bí àdìgbà lè lọ́jà sọ pé àbúrò ìgbà bá lọ́jà lọ́kàlà tó mọ̀ tó bẹ́ẹ̀ ibi sọ́kù sòlè ìbínú ni nínú ṣáàṣì sáàdì lóde wa afáwọn sàyẹn ló ti gbé kọjọ síbi tẹ́lẹ̀ ta ojú ọ̀dà rí àti ọ̀pọ̀ lọ́bí pín rẹ̀ rí yíṣù ní ìtumọ̀ rẹ̀ ní pé yíṣù ní ẹ̀ṣẹ̀ rí afáwọn sàyẹn ló ti gbé wọ́n ti túbọ̀ rẹ̀ ní pé sáwùrù ni aburú ni mìíràn àwọn ìjà ìná nínú ajídá lé dání lọ́wọ́ oníbẹ̀ fàjíjà ní gbogbo ẹ̀jìnà sí ẹ̀jìnà sí wẹ̀sẹ̀ yá lọ́sọ̀kú ẹ̀fà láàlá tó tó kulè xọ́ kẹlà lè jẹ́ níbi ó jẹ́rẹ̀ wọ́n lè rí yàrá sàmùkí kù ọlọ́run ti tẹ̀lé lójú kòkòrò ti pé káwọ́ náà wò láti rí rí jẹ pẹ̀lú káwọ́ títì pẹ̀lú káwọ́ abẹ́fẹ́ sí pẹ̀lú káwọ́ ọ̀rọ̀ ojúbọ káwọ́ sí àdúrà fi ọ̀pọ̀ pé ìpín ẹni káwọ́ sí látara bẹ́ẹ̀ á rí rí jẹ ọlọ́wọ́ àlọ́ ìwé ìnáwó ìwé tó ṣe lọ́nà ìhókè àwọn ẹ̀rọ gbọmọdé adáwọ̀ tàwọn ẹ̀rọ àkọ́dọ̀ àfẹ́rù kámọ̀ ìwà ńlá ìdílé o.

ọlọ́run bá wá ń sàlàyé kí ló lè dá lẹ̀ kí lọ sí ọ̀dà lẹ̀ kí lè dẹ́dẹ́ ọ̀dà lẹ̀ ọlọ́run ní ìdánwò ayọ̀rẹ́ ló ṣọ ìtọ́ àti sáni èròǹgbà jẹ ìhun tó wà ní lọ́jẹ́ ìhun àṣẹ ìtọ́ ìhun àti ọ̀jẹ́ fífò ẹ̀ òun náà dà yín kí abẹ́yẹn kúmọ̀ ní adáwà táwa ló bá wù lọ́ọ́ àfẹ́lù kàmọ́ ìwádìí máa ń ọbẹ̀ dálẹ̀ sáàrin ọ̀tá wà lọ lọ àti kórìíra látara ẹ̀wù kẹpadà yìí ara yìí kẹpàpàrà ara yìí ọ̀tá látara fẹsẹ̀ fẹsẹ̀ eléyìí jẹ́ ìdí ọ̀jẹ́ kẹ́lí tí ọ̀jọ́ máa bẹ́ni lọ́jọ́ sọ̀tá gbogbo ìrà rẹ̀ kó láti láti bẹ́ẹ̀ dálẹ̀ jẹ́. bákan náà. ọ̀yà tó dágbó máa ń dékìrì ńlá ó sì darí padà pọ̀ nínú rántí ọlọ́run ó tún darí padà pọ̀ nínú ìlú fàhájà àlọ́run tàwọ̀ kẹ́ẹ̀sì wọn. wọ́n oúnjẹ sàkíyè kàkọ́kọ́ jẹ́ kòkòrò tó ń tó bá lè kọ́ tẹ́fà olùkọ́ òṣàlù tẹ́lẹ̀ fà ìwọ̀n mẹ́rẹ̀. ọmọ ìjàmbá wa ìbéèrè ìjẹ́sẹ̀fẹ́. ṣùgbọ́n àyàtọ̀ tẹ̀lé gẹ́gẹ́ bí ṣíṣe àlùkò ánìyàn mọ ìsọ̀ ábáná ọwọ́ ẹ̀mọ́sọ̀ láti wá sí dáadáa lẹ́ẹ̀kan náà ìfẹ́lẹ́dọ́kọ̀ wáyé lẹ́ẹ̀kan náà ìjẹ́rù àtúntẹ̀lé. ọlọ́wọ́n ti sàlàyé àjọ ń ẹ̀jẹ̀ ẹ̀rù bàtà fẹ́ wá sinmi fẹ́ siwọ́ ìtumọ̀ rẹ̀ ní pé ẹ̀síwọ́ kì í ṣe sì fà á ẹ̀rí bẹ́ẹ̀ ni àdúgbò rẹ̀ ti ti fà á lórí ìjẹ ìjẹ́kù ẹ̀síwọ́. torí bẹ́ẹ̀ bá siwọ́ ẹ̀wọ̀n ti fẹ́fẹ́ fún mi pé ẹ padà múra yín lọ́sàn-án ẹ padà yé ti ara yín báyìí á sọ fún wa nínú àwọn àfààní èyí tó ń bọ́ tó ń ṣàlàyé pé ọlọ́run ìwọ ni ẹni tó bá mú aṣíwọ́ ń pa ẹ̀. ẹlòmíì ọgbà àrékèrèké ló fi mú wọlé lóhùn ti lo àjò níbi ọ̀hún ti lo ọ̀rọ̀ ti lo lẹ́yìn tí a ti fi tọ́jú bá aṣọ́lá ti tẹ̀lé wa ẹgbẹ́ ọlọ́run ọ̀dẹ̀ ti wò sá yí sí ìmọ̀lùpàlọ́ àrẹ ìlú. ìrètí ti di ohun tó ti lé wọ̀ ẹ̀wọ̀ abada ẹsẹ̀ ríwó sàlátì tí wọn bá fún dáhùn sí yàrá lórí. àwọn àhàdí ti pọ̀ tí jẹ́rìí wa ilé wọ̀ lọ́sí. الإمام أحمد رحمه الله من حديث أبي هريرة رضي الله تعالى عنه قال زاري أتي أمات عن وان ليوا قال ما بشت الله بعد مدينة وأمامهم وان في ما جدته وان بشت الله بعد nípa ọtí mímu tí káwọn máa bá rọ nípa tẹ́tẹ́ títa tí káwọn máa kọ̀ǹtínú lórí ẹ̀ bàbájẹ́ àti bàbá gá tí káwọn máa lórí káwọn máa lórí bá ibi ká ní wà sí àti ọlọ́run bá ní wọ́n máa tẹ̀lé anábì léèrè sallallahu alaihi wasallam nípa ọtí mímu wọ́n máa bí ẹni rè wọ́n méjì nípa tẹ́tẹ́ títa ìwọ bá sọ fún ọ ìwé láàrin méjì ẹ̀sẹ̀ ń bẹ́ nínú ẹ̀ lẹ́sẹ̀ tó tóbi ṣùgbọ́n ọmọ náà fi ọ̀hún ní náà àmọ́ àwọn àǹfààní sọ́kọ̀ tó wà ń bẹ fáwọn èèyàn ẹ̀sùn bẹ́ẹ̀ làwọn èèyàn ti jẹrẹ ní ìṣòwò púpọ̀ àǹfààní òye àbájọ fún yẹn náà ẹ mọ gbogbo rẹ ti tó ibi tẹ́tẹ́ irú àǹfààní ní bẹ́ẹ̀ ní àǹfààní má lọ láyé nìyẹn má lọ kíkì wọn aláǹfààní ayé nìyẹn ní nìyẹn lọ abẹ́lẹ́ pẹ̀lú pé wọn láǹkà rẹ sí ilẹ̀ wọn torí á ìdájí dáwà sábà ọkọ̀ ọ̀hún tòbí àbíláàjì. ọ̀yà. sáǹfà ní bí ẹ̀sìn fẹ́ ayélujára ayé bí ọ̀gá ọ̀gá sáǹfà ní bẹ́ẹ̀ tí wọ́n gba lórí ẹ̀la ẹ̀rọ lọ́wọ́ pa sáǹfà ní bẹ́ẹ̀ tí wọ́n gbé lé ẹ̀la ẹ̀rọ máa lọ. níbi àǹfààní wà ní bàbá jẹ pẹ̀lú owó náà wọ́n pọ̀ sí ní ó lè padà jìyà ní wọ́n lọ lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí ìrẹ́ yọ̀ọ́ jẹ́ ìrẹ́ yọ̀ọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí ẹ̀rí pẹ́ tó gbé gbọ́ ọlọ́gbọ́n orí wu ní sẹ́yìn wọn ti mú báyà ní ìgbà yìí gbẹ̀wò ló tó gbọ́ ọlọ́gbọ́n orí wu ní wọn ti tọ́wọ́ tó ti pa wọn wọn wá fún bẹ́ẹ̀ tó gbé ẹ̀ ẹ̀ pa wọn àwọn àǹfààní lọ́wọ́ àgbẹ̀rẹ̀ yìí lọ́wọ́ àti èyí kẹta ọlọ́ apàdà wọ́n ní àwọn yẹn bá sọ wípé mọ ọkùnrin ní màálé pẹ̀lú ayé ayé o mọ ọ̀sọ́ sílé wọ̀ fún wa torí náà wọ́n tún sọ pé ẹ̀dá tó tóbi bẹ́ẹ̀ àwọn àǹfààní tí wọ́n fẹ́ pa wọn wọ́n bá di pé wọ́n tún mú ọtí lọ. torí wá ìdíjọ́ mi títẹ̀ náà ọmọ àjẹrí ń fi lè wọ́n mọ̀ bá mi níbi ọmọ gáárì. tọ́lẹ̀ ti fi dájú mọ́ra wọn ti dájú pọ̀ wọn kí wọ́n tó dúdú mọ́ ọtí ní jẹ́rẹ̀ ọtí ní bẹ̀rẹ̀ sí rẹ̀. káàbọ̀ wọn pè lọ́sẹ̀ ọ̀rẹ́ ni mọ̀ káàmọ̀ra làákùnrin nítorí ọ̀pọ̀ látàrí. Islam kẹ̀lẹ́ rí ọ̀sọ́ pé mo tẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tẹ̀rẹ̀ irọ́ ojú ọ̀dọ̀ irọ́ bí olùdá tí mo fi ọlọ́run ádàbò lẹ́nu èèyàn gbọ́dọ̀ ga wo kó fún un bí òṣìṣẹ́ wọ̀ọ́rọ̀ rẹ̀ àbí kéèyàn wá lọ pa rẹ̀ ẹnì kan wà lókè ẹ̀sìn bẹ́ẹ̀ tó láti bẹ́ẹ̀ tí wọ́n ń lò bí ẹ̀sìn tí wọ́n pa Islam wa láti máa dá òwò òdèmàdé ẹ̀mí ẹ̀mí náà wọ́n tó fi ṣẹ̀rí àtọ́wádà wọ́n á lọ rẹ̀ gbọ́dọ̀ parí kama tó fi ṣẹ̀dá ada ádàbò lẹ́lẹ́ wa ẹgbẹ́ náà bá wáyà kọ́ fún wọn bá tó nínú wọn nínú ìjọ wọn láti fi ṣe ṣe ṣe àyà tó yà ó lè rà tó ìgbésí ayé fún àwọn àwọn ilé ní ilé ìjọsẹ̀ àníyàn lára ẹni tó báyìí ẹ̀yin tẹ́ bá dé làkà yìí sísá bu wa láti wá dáàbò bò máa ṣe náà ní ilé ẹ̀ nínú ìjọsìn ìpínlẹ̀ tí ó ti náà ọwọ́ tẹ̀lé gbogbo ọ̀rẹ́ ti kan fún ẹ àtúntòyìn kan ti kó sáré tó wọ́n ti kú dá. a kò ní lásìkò ẹ̀kọ́ nìkan lọ sáré ẹgbẹ́ mẹ́rin ọ̀jẹ̀ gbà àgbà yóò fi tó kó pọ̀. ó fẹ́ kó fẹ́ ti bá bá ń tẹ́sí ẹ̀jẹ̀ kó bá ti ẹ̀jẹ̀ tó lásìkò òpè lónìí òbá ní kọjá ìgbọ̀lọ̀ níbẹ̀. islam tó wá láti wá dá òkú rẹ ó fẹ́ pé tí ò sí ní dámọ́ àgbà ọ̀sìn ọba làbẹ̀ ọ̀gá ṣe. kọ́ba ti pé sọ́ni ìyàwó ní ìwọ́ wa ń tẹ̀yọ́ pẹ̀lú ìyàwó rẹ̀ ìdí ó ti gbé mi mọ́ lọ́mọ wọ́n lọ sí lọ́mọ. ọmọ dàpọ̀ àbọ̀ ọmọ dàpọ̀ ọmọ dàpọ̀ ọmọ ọlọ́mọ ìdòwò lọ́wọ́. ìsìlámù àdínú ẹ̀kú gbọdọ̀ sàgbèrè ọ̀dẹ̀ ni ó bá sàgbèrè o gàdá tẹ̀ ti fi ìyàwó lọ ẹ́ kò lè wọ́n ti gbé bọ́ọ̀lù sàgbàgbà tí wọ́n kó òwò rẹ̀ lóṣù tó ti lánàá wọ́n ní ẹ̀ka. ọkùnrin ẹ̀dọ̀ ọ̀tọ̀ àti ọ̀tọ̀ ọ̀pọ̀ òdòdó táyà. tọ́lá ti ti dị nípa bá ti léya tí wọ́n lé lóko pa. nínú kọ́kọ́ fún ìṣẹ̀rí à fẹ́ẹ́ tó ìṣẹ̀rí à fẹ́ẹ́ bí àgùntàn táàrí wọn náà lè lè gbà ọbẹ̀ dá gbogbo làákà yìí. èmi mi kò ati mi ati bá da gbogbo ẹ̀kọ́ àti gọ́ọ̀mù àti kolokolo nínú tí wọ́n bá mú láwọn ọlọ́ra pàṣẹ níbi ìyọ̀bá àtàkùn pẹ̀lú ìdílé kò ní lákàgbé kò ní lè sọ̀rọ̀ àtẹ́rọ̀ nítorí ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ àti ṣe ẹ̀rọ káàbọ̀ ọ̀sán lórí ìṣẹ̀lẹ̀ wọ̀ wọ́n bá ti fi lákàgbé ọ̀sán ìjọba wa yọ ọ́. ẹ wá rí wọ́n ní bọ́ọ̀lù ọ̀gẹ̀rẹ̀ ni nígbà tó lọ sọ yìí pé ọ̀sùn tẹ́tẹ́ níta ẹ̀sẹ̀ tó tó fi bẹ́ẹ̀ àwọn àǹfààní tí wọ́n fẹ́ bá wọn. wọ́n ní sọ sí ilé ìwọ̀ báwọn báyìí ajá ní báwọn ti wà lù sí lọ. tóbi wá ní jọ́nù tó bí aláwọ̀ kàkà wọn àgbèrè ó sì lè mọ́kò wọn lórí ibi fáwọn ìyá rẹ̀ òun sì lè mọ́kò. lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní dákéwù ní ń dá wọn. ọlọ́run wa padà sọ láyà kalẹ̀ ìyẹ́sùn lè ṣàkọ́wọ́ lọ ọlọ́run yà ayọ́ ẹbí náà àmọ̀nà látọ̀kọ́rọ́ bó sọ̀rọ̀ àgbà àwọn olùkárọ̀ àti àdáyà mọ́ máa lọ́wọ́ ẹ̀yin onígbà tó ń sọ̀tọ̀ ẹ má ti ń kírun ẹ má sọ̀tọ̀ ẹ má kírun wà á tún sùkárọ̀ ẹni pé àwọn lè ká omi òun sùkárọ̀ nígbà tí tètè bá ti ti mú ìtọ́ nínú báyìí lọ ẹ bá tó fẹ́ lọ sí o. Àtàkà débi pé dáàbì kan wọ́n bá débi tí ó ti kírun yóò sọ jí gbà yìí bí wọ́n fún mi ní ẹnu tó bá débi pé wọ́n kí ẹni wọ́n tẹ̀lé fún mi kó tó láti wòrò ojú wọn ti wá dá ojú tó tó wò bí wọ́n ti ti ní ẹni pa áyà yìí. lẹ́yìn ìgbà yẹn wọ́n bá tó aṣọ áyà tó ṣe ní méjèèjì lọ́wọ́ sọ̀rọ̀ kalẹ̀ òun náà láyà tá a bá gbé ó lé rẹ̀ lé tọ́lá ọtí lè mú ẹlẹ́rìí dá ìgbẹ́rẹ́ tó ti lọ àti máa pọ̀pọ̀ mẹ́ra lè dà ọ́n tó ń gbà rí nínú ẹsẹ̀ ní nínú ẹsẹ̀ ìtàn lọ́wọ́ pàjọ́ àti kúrú ẹ̀yìn àti yáyá ẹ̀fà rí láàrúdà tó ń mú. wọn làwọn yẹn bá ń sọ báyìí pé a nígbà táwọn yẹn débi ìparí pé ààrẹ àtúntò ẹsùn wọn amòtúbá ní ìgbà àìsàn rọ́ọ̀tà ẹlẹ́dàá wa àtúntì wọn ò àwọn tí wọn wọn làwọn yẹn sọ pé ìrọ̀lẹ́ tí ọlọ́run àwọn yẹn tẹ́ máa ń ta lóye pé kú ìlú ní tẹ̀lé ìlú rẹ̀ ti kú sójú ọ̀dọ̀ ọlọ́run bó o ti sọ̀rọ̀ àwọn ènìyàn. àwọn èèyàn náà tún sọgbẹ́ ìfọ́ àwọn náà kú sórí ìlú wọn ọlọ́run kò láyé máa máa mú sí wọ́n fi ta tẹ́tẹ́ wọ́n ń jẹ owó tẹ́tẹ́. bó o wá lọ́rọ̀ wọn ọlọ́run sì ti sọ gbogbo àwọn ẹ̀wọ̀n yìí tẹ́lẹ̀ o ti sọ ní ìṣọ̀tí o ti tẹ̀lé lábúrò tí ó ń fi ọ̀gá ṣe náà lọ́wọ́. bóòlù àwọn ẹni ọlọ́run wa sọ ayé akalẹ̀ ìgbẹ́lẹ̀ sàlọ̀ lẹ́bí náà àmọ́ wà á yẹ lọ sọ ní àtìtù náà fún mi ọ̀rọ̀ ìlú. ọlọ́run ní àtìtẹ́ kò sí àwọn òdodo tọ́lú rere. جناح فيما رحمون wọn ọlẹsẹ níbi ohun tí wọn ti jẹ tẹ́lẹ̀ pé kí kì í sàrà ọmọ lára òbí wọn ó yẹ wọn sì ti pa owó ọ̀sẹ̀ tẹ́lẹ̀ ọmọ ẹ̀rí wọn là lẹbi sọtọ náà sẹlẹwà sọ yìí pé tí wọn bá ti ọdún léèwọ̀ fún ọdún ayé wọn làǹdà wà fúúú bí wọ́n ti tẹ́tẹ́ ní ìwọ̀n lọ́jọ́ ìlọ wọn àbáyé tẹ́tẹ́ bẹ́ẹ̀ báyìí. orílẹ̀ èdè tẹ́tẹ́ lọ́rùn wọn àlìmọ́ muhammed nínú ẹgbẹ́ wa mi látọ̀dọ̀ ẹ̀rọ mi lọ́kà tó ọ̀bùrọ̀ di ọlọ́ọ̀lù tẹ̀lé àná. wọ́n nígbà tó lọ́wọ́ bá sọ ọtí léwọ̀. wọ́n wá ń sọ ikú ọlọ́run sàlàyé ọtí fún arábàá yìí kí ó jẹ́ fún rẹ́rẹ́ ọlọ́run wá sọ ayé àkàlẹ̀ ní mọ́kànlá láti kà á lápapọ̀ pé wọ́n máa bí ẹni rẹ̀ nípa ọtí àti tẹ́tẹ́ ọpẹ́ tẹ́tẹ́ ìgbẹ́fẹ́ àtàwọn àǹfààní báwọn yẹn. wọ́n lọ wá ké sí múlò wọ́n kà á yà yìí kú wọ́n mọ̀ ọ́ sọ pé ọlọ́run ọba yín là ní abẹ́lú kámúrì ìbẹ̀yà ní sáfìyà ọlọ́run ọ̀rọ̀ bí òní ìpínlẹ̀ sàlàyé tí ó wò ní ìpínlẹ̀ yẹn ọlọ́run lọ sọ ayọ̀ ìlú ìsọ̀rọ̀ ìpè ẹ̀yọ́ tó gbà tó ìdọ́dọ́ ẹ̀mí èsì ti ti ìfọ̀ ẹ̀ má lọ fẹ́ kírun nígbà tó bí bá ń fa ìtẹ́sùn ọ̀hún tẹ́sùn lọ wọ́n ní oṣù kìtò ìdíjọ́ ọlọ́run bá pè é wọ́n tó tọ́ba lè ayé ara sọ̀rọ̀ yọ wá fún wípé láàyè tó ọba náà sọ̀rọ̀ àtàtàkìrọ̀ tí wọ́n ti pè fún báyà ni ẹ. Ibi ẹni tó tún bá ń pa kọ́ máa wà ó. Sọ̀rọ̀ àwọn fi háyè àhálà sọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ ní kẹ́ wá ń kírun. Ṣùgbọ́n nígbà táyà yẹ tó ń sọ̀ kalẹ̀ nígbà yẹ pé láti sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn àtúntò dáhùn àtàtà ìlànà ọmọ ẹ̀kúrò. Ẹ bá ní ìlú ẹ bá sọ fẹ́ kí nígbà tó ti bá ń pa iṣẹ́ ìgbọ́n bẹ́ẹ̀ ń sọ ọ wá ní kó ti dàda ní ọmọ àgbẹ̀wò rẹ̀. bàbá ti fi lè má yẹ ara sọ̀rọ̀ yọ wá fi kú ilé láàyè sọ̀rọ̀ bá ń bẹ̀ sọ̀rọ̀ látàkìrá. ẹ̀tọ́ ti bá ń pa ọba tó yẹ kí kó wọ́n wá kírun wọn ni wọ́n bá fún kẹ́kẹ́ wọn náà wọ́n ká yà fún ọmọ òní àníṣàlàyé nípa bí ikú àníṣàyà dáńṣá yá ní àlàyé tó ṣe pé yóò mú aṣáájú ọlọ́run tẹ́ wá sọ àyàtà sílẹ̀ ọlọ́run tẹ́ wá sọ kalẹ̀ ìgbà tó wá kà ọlọ́run tọ́lọ̀ ti di ìparí ọ̀rọ̀ tọ́lọ̀ sọ pé ẹ̀sìn wọ́ ó mọ̀ wáyé ìgbà àìlá ọlọ́wọ́ àdìsíwọ́ níbi ọtí àdìsíwọ́ níbi dẹ́dẹ́ báyìí ni àbùdá ó ti gbà wá àti tírímọ̀tì àti nàìjíríà àní ìfúnni màjíìdì ọ̀sán pé hadith yìí gbádùn rẹ̀ ó tún wá rí lẹ́nu ìfọ̀dí àì látọ̀dọ̀ ọmọ ọmọ kàtọ́ọ̀mù wípé sọ́nù kótópà rẹ̀ lórí ìgbà yìí ti ọlọ́wọ́ wọ́n ní ẹ̀yẹ ìyẹn ìyé wọ́n wọ́n sọ kalẹ̀.

arákùnrin kájú tó ní àti kájú tó padà sí ara wọn. ọbẹ̀ ìfẹ́ wọn fún àgbàdo pé nínú àwọn ọ̀rẹ́ ọtí wọn tí ti náà ẹ wọn nígbà tó ti ti lè márùn àwọn ìlànà ìlẹkùn dàbí ló fi lẹ wọn a máa ní látara kápò kápò ilẹ̀ ìfẹ́ lò wọ́n yà sọ̀rọ̀ ilẹ̀ mu wọn a máa ní ọtí látara àyà áta ló wọlé tó yọ̀ọ̀dá láti mú yín ìwọ nàìjíríà wọn a tún máa rí látara àyà ẹ̀ńtọ̀ ẹ̀ńtọ̀ ẹ̀ wọlọ́dà bàbá wọn a tún máa fún látara ìṣàkóso ìlú tó gba ọ̀pọ̀ ọ̀dùn káràmù ìsàràmù lọ́bẹ̀ wọn ti mọ́tò. Lépa abẹ́ wọn tó bọ̀rù wa gbọ́dọ̀ pé tẹ́ wá ó lò ó. Wọ́n ò lè dà rẹ̀ láàmú sí à. Ìbá gbàgbé wọ́n fi nígbà rẹ̀ wá mọ́. Mọ́ ká wàrà rẹ̀ á ń dà. Ìwúlẹ̀ yẹn bá ń mú tóbi ní làkà ilẹ̀ tàbí owó ìjọsìn. Kọ́dà kó lè mú ìròyìn ilé yẹn mú. Tẹ̀kọ́ lọ́pọ̀ ìtòkè òbí náà ní láyé ìdájọ́ olùsọ̀rọ̀ olùbàdàn alóòkè lọ́dọ̀ lẹ́sẹ̀ àti pọ̀lú ọ̀bà sẹ́kọ̀ọ́ ní kúlẹ̀ yọ̀wé àdéhùn tó ní mọ́tò bá ti fà yà kàlá ọ̀dọ̀ lórí yẹn kóró tó pọ̀ mọ́lá dáì alimọ́tò kọ́ ní gbèsè àwọn látọ̀dọ̀ tó lẹ́gùn náà náà ó ní lẹ́yìn ọtí díje wọ̀rẹ́ sọ̀kalẹ̀ wọ́n ní ní màdínà. nígbà yẹn nǹkan márùn yóò máa fi ń lè ọ fi ha ṣàrà ọ̀rẹ́ rẹ̀. hadithi yìí lónìí ìmọ̀ muhammed látọ̀dọ̀ anas wọn ní anas wọ̀nyí pé èmi ń fún àbọ̀ ọ̀rẹ́ ìdá fún ẹ̀mí ṣàrà mò ń fún ọlọ́sí àti àti sahad ibùdó àtàwọn èèyàn kan nínú àwọn òṣìṣẹ́ ọlọ́sọ́dọ̀ àbí ha. ó ti wá di pé. káàdà ṣàràbù yàfóònù mi mú ọtí yẹn ti fẹ́ máa mú wọn díẹ̀ díẹ̀ bó ṣe ti wí pé ẹnìkan bá dé náà mùsùlùmí ọwọ́ òkúra ní ìdè wọn wọn làwọn àwọn yẹn wípé káàbì wòye ká lọ sí lórí bá lè dà yín ọba kò nínú gbá ìyẹn ni pé ìwọ̀n ọba tó kù yẹn dà á sínú gbá ìyẹn ni pé dà á padà má kó fún wa mọ́. fọwọ́ àlùkò rẹ̀ afáwọn àlùkò ọ̀gbọ́n ọ̀gbọ́n mọ àlùkò yẹn àkọ́ padà sí ọ̀sẹ̀ wọn. ó ní ẹ̀ka àwọn ọ̀gá àti lọ́sibí onílùkù tó lọ́sibí wa dàbí lùkù àti bíbẹ wọn lòun ni wọn bá fi sọ nígbà yẹn wá rẹ ẹrí mọ́kù kọ́lá tuntun ló gbéjà tó lóun tẹ́ra wọn. ẹgbẹ́ wa mi látọ̀dọ̀ ánàtì mọ́ ní lọ́jọ́ lọ́sẹ̀rá ni ó lè fi fún àwọn èèyàn lọ́sẹ̀ mi níjọ́ sí ọtí ti ara nílé àbí sọ́jú bá olùkíkẹ́ tó ń sọ títà yẹn ti dàbí kó ti tú àti bíbẹ lọ bólú gbèsè ká ti ṣèlú ọwa adé ọkùnrin pásítọ̀ jáde kó owó olùgbègbè yẹn bá pé pé ìnẹ̀l kámọ́rọ̀ àlá ìnẹ̀l kámọ́rọ̀ ọdí kọ̀ọ̀tìmà ẹgbẹ́ ọ̀hún dáadájọ́ sí ọ̀bí lè wọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ọtí tí wọ́n ṣe yẹ kí wọ́n ṣe dáadé nìyẹn. ọtí wa ń sẹ lọ ní gbogbo ojú ọ̀nà màdínà wọ́n ní àbúrò náà nà àwọn àdìgbò kòrò àdìgbà àdìgbà àdó wọ́n làwọn àdà wọ́n ní agbátẹ̀wọ́n tẹ̀lé pé bọ́ọ̀tà làkùnrin àdúgbò kùnrin àdúgbò nígbà tí wọ́n wá bẹ́ẹ̀ wọlé lágbájá tàmẹ́lú kóòtù wọ́n bá ti bá wọ́n ti bẹ ní ìwọ ní àwọn ọ̀gá wọn. wọ́n ní lọ́wọ́ ti láyà kalẹ̀ gan. ọ̀sẹ̀sẹ̀ máa ń nígbà gbọ́dọ̀ lọ́wọ́ ti tẹ̀ dáadáa. nínú ìwọ máa jẹ. kódà kíkẹ́ yẹn jẹ́ àárọ̀ gbọ́gbà tí èyí sára òun ní máa jáde láyé ọ̀sẹ̀sẹ̀ fún wọn. Ibn látọ̀dọ̀ Anas Malik ọ̀dí wọ́n ní láàrin ìgbà tí mo gbé aha ń fún àbẹ́tọ́lẹ́ àjàbọ̀ ọ̀lẹ́dá àjàbí ìjọ́rẹ̀ àti mahadu ìjábà káyọ̀ fún àbí ọkùnrin ìlọ. débi kọ́ ni wọ́n ti ń fi mílíkà ní fi fún mi wọ̀ sámúrì nípa bí ọtí ẹ̀sẹ̀ máa jà wọ́n làwọn ọtí tuntun ìyẹn ti pé dàbí àti gbígbẹ tí wọ́n rẹ̀ papọ̀ ó ti fẹ́ máa pa wọ́n wẹ́lẹ́wẹ́lẹ́ ó ní mo ti gbọ́ olùgbèpè ká ó ní ẹnìkan kan wọlé ẹnìkan jáde nínú wa tàbí ta èèyàn mímu yẹn ọtí yẹn tàbí dàánù àwo àrùn afákẹ́wà bẹ̀rẹ̀ sí ní sàlùwàlà àwẹ̀ àdùnnú mi ń dà nínú ilé omi sùrẹ́yìn ìyẹn ìyá adẹ́sù wọn làwọn ajáde lọ sí mọ́sálásí àádọ́ta àtẹ́sí bá ti ní sáà tẹ́sí ń káyà ayé ni yáyà ayé wọn lẹ́sí náà alẹ́ yọ nígbà tó dodo. ọtí mímu tẹ́tẹ́ títa àti ìpẹrẹ tuntun àti máa bọ̀bọ̀ fún ẹ ìdọ̀tí ni ẹ̀jẹ̀ ní tó jáde lọ́wọ́ à. torí bẹ́ẹ̀ pàápàá tẹ́lá àdéjọ́ ti dé ojúlé ìrọ̀lẹ́ nílò ìṣọ̀ ìtọ́ni. alẹ́ àti lọ́ọ̀lì ó gbèrò láti dọ́ta ẹ̀ka àrí àtìkó ríra nípa mímú àti tẹ́tẹ́ títa. ó ti bẹ̀rẹ̀ láti padà bọ́ nínú ẹ̀sìn ọlọ́run lẹ́sẹ̀ kírun ọ̀lẹ́sẹ̀ kírun mọ́ni torí bẹ̀rẹ̀ sí wọn mo dára kó ìdáwálé òṣìṣẹ́ ọlọ́run ọ̀la kí lọ́wọ́ á ní sẹ́ẹ̀ tó ti kó tó sì mú ti kú ọlọ́run ní sáyà tá a ń kà látìlá ilẹ̀ ìgbé àdíṣẹ́ kò sí lọ́rọ̀ àwọn nígbà tó dodo. àwọn nígbà tó dodo lọ ti tẹ́rẹ̀ẹ́rẹ́ ọ̀sẹ̀ọ̀sẹ̀ lọ́rùn wọn bí máa ń sọ ìlú níbi ìwúntọ́jú tí wọ́n ti jẹ́ tó ti fi àárọ̀ ní tẹ́lẹ̀ ìmọ̀kànjá ara ń mú àwọn láyé ọ̀sẹ̀ọ̀sẹ̀ fún olórí ẹ̀ wọ́n ní alámọ̀jọ́ wa gbọ́ dáadáa ìgbésọ̀ gbẹ lọ́dọ̀ arákùnrin kan wá sọ fún anẹ́sì ìgbésẹ̀ wọn náà sọ ọlọ́run ti ṣe ọlọ́ ó ní bẹ́ẹ̀ ni mo sọ àbẹ̀mọ́ sọ omi mọ́nláwíẹ́ ṣe ẹni tí òun báwa ń wọn náà nínú àwọn ọtí náà الإمام أحمد رحمه الله تعالى لقد عبد الله بن عمر قل سيريون wọ́n ti pè fún nípasẹ̀ ojú ọ̀nà mẹ́wàá ojú ọ̀nà àkọ́kọ́ ọ̀sẹ̀ ń ga lára ìdílé ìdájọ́ ẹni tọ́ra ẹni tó kú àtẹni tí ń bá wọn mọ́ nígbà wọn mọ́ náà ẹni tí ń gbé káàkiri àtẹni wọn lọ sí bá àtẹni tí kò wọ́n ní ṣiṣẹ́ ìwọ pátá ní pé máa yà wọ́n jẹ́ rẹ̀ lọ́wọ́ ẹ̀rí Abu Dawud mẹ́gbàá wa rẹ̀ àti gbọ̀dùmọ́ ọjọ́ náà. Imam Ahmad gbẹ́gbàá alábẹ́sà láì fún ọmọ òkúta aláwọ̀ sára àdúgbò wọn. ó ní.

ọ̀rọ̀ ni ọmọ wàá ní. wọ́n ní òtítọ́ ọlọ́run sọ́kọ́ mọ́ ẹ̀sọ́sọ́ kọ́ wá níbi tá a pè ní mọ́rùbá nìyẹn. wọ́n ní mo ti fa ọtí níbẹ̀ nìyẹn. wọ́n ní abdullahi fún wọn wá sọ́ra ìgbé òtítọ́ ọlọ́run wá pè mí. dàcánù rasulillah sallallahu alayhi wa sallam bin hujja yẹn ti قال ابن عمر ابن عمر يجي يقول من جاب الدياء يقول جاب جاب هاي wọn lọ wọn ọmọ bẹ̀rẹ̀ bí báyìí kíní àgbè tí wọn fi ọtí nì sí báyìí bó ti lọ wọn fi fi ọbẹ bẹ́ẹ̀ yẹn ọbẹ àti yẹn ó fi ọbẹ wọn fi lóru nígbà tó wọn fi ọbẹ tó wá sí yẹn ìwà sọ báyìí pé àní ìbílẹ̀ ni ọlọ́run máa jẹ́ tọ́lú àdẹnudọ́rọ̀ àdẹnudọ́rọ̀ àdẹnudọ́rà àdẹnudọ́rà àdẹnudọ́gbé àdẹnudọ́lọ́gbé bá àdẹnudọ́kú àdẹnudí mọ́ nígbà tó ti dé lẹ́nu. àtẹ̀tọ́ lẹ́wọ́ ẹ̀ ìdílé ọ̀sẹ̀ ọ̀lẹ́ làwọn àtọ̀dẹ́rẹ́ ni wọ́n dá lẹ́ka yìí wọ́n ti fi lẹ́ àwọn ìgbé ìṣòro rẹ̀ ẹ̀ báyìí òun ló sọ pé ìlà fún yìí gbogbo àwọn ẹni tí wọ́n bá ń tí òkè padà láwọn sọ̀rọ̀ yẹn wò ní láwọn sọ̀rọ̀ ayé wọn ti kọ́kọ́ dúdú mẹ́wọ́n wá lọ sọ̀rọ̀ ìyá àti tí wọ́n bá wọ́n tún wà láti lóye àwọn àkàlẹ́ ti pọ̀ lórí ẹ̀rìn nínú hadithi mi alihamdu abájọ ẹ̀sìn ayé. náà àyẹ̀wò ìwé ẹ̀hẹ́ kẹrọ̀ ìmọ̀tòlọ́ látọ̀dọ̀ sáà ó ní ọtí ayé àbẹ̀rẹ̀ ni wọ́n sọ kalẹ̀ ẹ̀rí mọ́lọ́wá mú hadith yẹn wá. wọ́n ní arákùnrin kan láwọn àǹtọ́rọ̀ ó ṣe ń jẹ ó pè wá abábojú di pé ọtí kékeré ó di ìwọ̀. débi pé nígbà tó ti sí ní pa àwọn bá ń sọ ìyàwó ara àwọn àwọn jù àwọn kùnrin jù ti láàrin láàrin lọ́la kí ni bó ṣe fún yẹn ọba ti kán àfa wa ṣáájú omi kan nínú kọ́ńgó ìlú bá bọ́ ẹ wọ́n fẹ́ mú ọ̀lọ́dún ìlú bá bọ́ ẹ wọ́n fẹ́ àwọn fẹ́fẹ́ tó lè gún rẹ̀ bí wọ́n ní wọ́n mú orí màálù ọ̀sẹ̀ sáyẹn ní kí ni ọ̀sẹ̀ lẹ̀ sí mú yẹn bí mo ti tún ká nìyẹn wọ́n ní ẹ̀rí tọ́ba ti fẹ́ mú àfa wa ṣáájú di kí ni ọkùnrin ọ̀sà ìlú ká wọ́n ní bọ́lá ọ̀sẹ̀ sáyà hadith mi tuni ibùnà àbí hasim lásán abdullahi ibùnà amur wọn ni sẹ́rí àyà yìí náà al-Qur'an ní àyà dá débẹ̀ yíyà fi tọ̀rọ̀ àyà pé ọdún yóò tún wá ń parọ́ bára ayé èké ni wọ́n igbe tí sùsùmí lọ sí wáyé tí wọ́n bá ti wàá sùn wọn lọ pé mí ẹ bá mú àtẹnu àtàwọrọ rẹ ọwọ abẹ pé ìwọ lọsùn ìwọ ní tẹtẹ ìwọ lọsùn bọ àti máa mọkàn pínlẹ wọn lọ wà nínú àtàwọrọ abẹ ìfọlọrun ọba sọ òtítọ́ kalẹ̀ Ọlọ́run sọ òdodo kalẹ̀ ni yóò ti bàbí ìgbà òfin bàjẹ́ kúrò sí sọ sí àti tẹtẹ wọ yóò tẹ lóbi ìlànà ó sì fi ba ohun tí ń jẹ awẹ́wà jẹ wàlùmọ̀sàmí rà ti mọ́ lọ wọn ni kò sì wà nínú síra tí wọn nìyẹn àti gbogbo àwọn nǹkan táwọn yẹn máa fi ń ṣeré tí wọ́n fi ń kọrin tí gbogbo nǹkan yẹn fi kú ò ó yẹ kó wá tó àtàwòrán bẹ́ẹ̀. bákan náà hadithi ní ìdúwà hadith abdullahi ibn umar radiyallahu ta'ala anhu wọn ló ń sọ ọlọ́run sọ̀rọ̀ àtàlà ń sọ pé ọba mu ti láyé tí ọba tó bá lórí ẹ̀ orí máa ha ti àṣà òní mu hadith ní ìsúlẹ̀ ìmọ̀ mùsùlùmí gbé jáde látọ̀dọ̀ àtọ̀lá ìfọ̀nà ọ̀nà wọ́n lọ sí ọ̀nà ọ̀gá gbogbo bí bá lé mú ìyàwó rírà ọtí ni gbogbo bí bá mú ìyàwó rírà èèwọ̀ ni torí bẹ́ẹ̀ ni wọ́n bá fún tí wọ́n bá fún lórí bẹ́ẹ̀ tí òtún bá kò ní mú níjọ́ gbẹ̀dà ẹ̀yà ọ̀sìn ọtí tí ò ní báyìí. bákan náà sọ̀rọ̀ àti náà bọ̀dọ̀ harris rẹ̀ bisham ó ní wọ́n gbọ́ òsùnmọ́ra wọn àfáàní lọ́mọ ilé ìsánimọ̀ kámọ́ ẹ̀jìnlẹ̀ sọ́símì tọ́rọ̀ òdìyà gbogbo bàjẹ́ wọn lára kan ìṣẹ́ wà nínú àwọn ẹni tó ṣáájú yìí ti máa ń sin náà ó kò láàrin àwọn èèyàn wọn ní bóbìnrin aláṣẹwò gàbó ṣe tún rí mọ nìyẹn ọwọ́ arìn ọmọ rẹ̀ sí ọmọbìnrin ọmọ ọ̀dọ́ rẹ̀ ọ̀rẹ́ sí ọwọ́ asọ̀kùn wípé àníṣẹ́ à ń pè ọ́ pé bàwá jẹ́ bí ẹni tó lóun ṣe jọ sí ilé lọ wọlé bóbìnrin yẹn nìyẹn òyìnbó àbọ̀ níwájú àbọ̀ ẹlẹ́sìn sọ́ra ẹ̀rí ọ̀wọ́lé lọ́ba gbàdúrà wọlé lọ́ba bí bá fi wọlé gan wọ́n tilẹ̀kùn rẹ̀ wọ́n tún ní kọ́sà máa bọ̀ náà ni tí ó túbọ̀ ní wọ́n tilẹ̀kùn rẹ̀ wọ́n dá tilẹ̀kùn títí fá tó padà dọ́dọ̀ obìnrin àdẹ́wò kan obìnrin àdẹ́wò sáwí ojú rẹ̀ mọ́lẹ̀ ọmọ ọ̀dọ̀ kẹfẹ́ lọ́dọ̀ rẹ̀ àti ọdún náà fẹ́fẹ́ ọwọ́ àgbọ̀ fún ẹni tó lòun ṣèjọ́ bìyóníà ah, ìṣì wọ̀lọ́ ìfọ̀gbọ́lọ́ mi ìṣe ọjọ́ wa jẹ́rìí kankan mọ́ mo pè ọ́ fún mi pé ọba mi sàbí pọ̀ ó sì pa ọmọ yìí ó sì tún mu sí ẹ̀rí bí wọ́n ti fún ìpè kan fún apá àtọ́lókùn sí ìjọ ti di yẹn. wọ́n kú ògógóró bá àbá àpò ògógóró dán ọba ní tìjú ní ẹkún mi díẹ̀ sí ẹ̀rí wọ́n kú ọ̀pẹ́ mọ́ni ó sì pa ọmọ nìyẹn tó dán ó ṣe ṣìnà pẹ̀lú ọ̀dọ́kọ̀ yẹn. torí bẹ́ẹ̀ wọ́n tó máa ń sọ pé ìṣìnà sọ́dí mímu sọ́rọ́ sí mímu àti mímọ́ ní èékó jọ sẹ́ni ẹ̀ka gbogbo òun lọ́mọ àlàyé ní sọ́kọ̀ ọ̀sálàmù rẹ̀ pé wọ́n láyé sọ́kọ̀ ha èyí lè sọ́kọ̀ ha wọ́n lọ́ sókè wọ́n láyé sọ́kọ̀ ọ̀rọ̀ èyí lè sọ́kọ̀ ha wọ́n lọ́ sókè. ẹni tí mo tí òde máa mo ti sígbà tí mo lọ́wọ́ yẹn tí mo ti tẹ̀ pé mi lára kò sí lára ẹ̀ á tẹ̀ padà ni. sọ nípa bẹ́ẹ̀ hadithi asabu yìí wọ́n ní àti tiẹ̀ ń dáadáa àbákẹ́rẹ́ gbé abúlé àti ìtọ́ni nínú gbé jẹ́ wọn kú ṣùgbọ́n ká pè ìmọ̀mù akọ́sọ̀ ọ̀gbẹ̀jáde fún ìṣẹ́ lọ́sọ̀dọ̀ àtọ̀lẹ́kùn àbáṣe wọ́n nígbà tọ́lọ́run sọ kílé wọ̀ àwọn èèyàn nílò òṣìṣẹ́ ọlọ́run aláwọn èèyàn bá fẹ́ lóyún pé wọ́n ti kú tí wọ́n ti kún bí kú kú lọ́rọ̀ wọn wò láyà tá kàkàkà yẹn wọ́n nígbà tí wọ́n ṣe ti kébùlà sí ibi dáńpadà ń tó ìlú ọ̀rá yìí pé bẹ́ẹ̀ tó lọ́ tó ti wọ́n ti dojú kọ tẹ́lẹ̀ àwọn èèyàn lọ́kọ̀ọ́ wọ́n ti lọ lọ́wọ́ wọn ti ká yàtà lè ṣe wọ́n mọ́ ká lọ sílé fi ayé náà lẹ lọ́wọ́ ọlọ́wọ́ ò lè láyà fún yín láyà ìyẹn ní báwọn ẹni tí wọ́n ọdún ta gábàtì sẹ́ńtì ojú kọ̀ yìí ọlọ́wọ́ lọ́sà wọn. ẹ̀rí wọ́n ní bákẹ́lẹ́ látọ̀dọ̀ Abdullahi ibn Abbas abdul mas'ud ọjà lọ́sàlá ni. قال النبي صلى الله عليه وسلم إذا قال الله تعالى قال ليس على الذين آمنوا وعملوا الصالحات جناهم فيما تعيهم إذا ما اتقوا وآمنوا إلى صلاة الله ثم mọ̀sán ó الله ọjọ́ lọ́wọ́ sẹ́lẹ̀ án wọ́n láti ẹ̀mí sọ́lọ́ lọ́wọ́ àti ẹlẹ́gbẹ́ àtọ́lọ́wọ́ wípé kò sí lọ́rùn àwọn onígbàgbọ́ òdodo tó ń ṣiṣẹ́ ra dáadáa kò sẹ́sẹ̀ lọ́rùn wọn níbi ohun tí wọ́n jẹ kí nǹkan yẹn tó di aráàmù tẹ́lẹ̀ wọ́n ti jẹ́ tí wọ́n bá ti fáyọ̀ lọ́rùn tó ń sì nígbàgbọ́. wọ́n ń ṣiṣẹ́ rere àní wọ́n fáyọ̀ lọ́rùn ọba wọ́n nígbàgbọ́ wọ́n tó wá ṣe rere wọ́n lọ sẹ́lẹ̀ àwọn ẹni tí ń ṣe rere wọ́n abdullahi náà tóbi sọ́kọ́ anẹ́bí sọ fún mi pé àǹtà mi ní wù kọ́ wọ́n nínú àtúntò ìwúlẹ̀ bá ti jẹ lọ́jẹ̀jẹ̀ kú jẹ kó tó kọ́ padà di àràmù ẹ̀ lẹ́sẹ̀ náà wà náà ẹ̀ tọ́lọ̀ torí ẹ̀mí rẹ̀ yẹn níbi ìlà tó ti. jama à ń pẹ́ o yìí ká máa dé ní ọjà akọ́jù five fifteen àti máa sáà. لا في عندي جبيزة اللي ما هو نعم يبرك خليك السلام Yeah.

ṣé oúnjẹ yẹn ìbéèrè yìí jọrọ yìí náà ti béèrè ní àdúgbò àlọ́ ẹ ẹ ohun tí ànábì sọlọ náà sọlá ń sọ pé ọmọ àbúrò pọ̀ kìí ṣe ìyàtọ̀ ń bẹ láàrin pọ̀ àti pọ̀. òun ní sàárà tó ti gbé yẹn ti àkọrùbá ìlọmọ ìjọba ààrẹ láti fi súnmọ́ lọ ìjọba ẹ ń pa ara rẹ ní ìdájà ìbáàdì ààrẹ ìyá wọn gbọ́ sí rẹ ẹ wá rí kàdí ìyá òun ní kẹ́ bí máa ń wá láti fi fa ìméèlì tó ti sàwọn àbùkù máa ń wáyé ní abẹ́ pẹ̀lú gbé ọ̀sẹ̀ sẹ́yìn oúnjẹ náà gbé kalẹ̀ káàpẹ̀ ní tàbílù sọ̀tìmí aláìsàlẹ̀ sọ̀dà kọ́ ìmẹ́mọ́ wà hàdíyì ẹ̀fúni. sàrà ni ẹni tó bá ní bùkátà sí ní ajẹ́ ní lálákà aláìsí ìsàwọ̀ aláìsí là jẹun eléyìí ẹ̀fúni. ẹni tó lówó ló ní fọ̀ tó lè kàlà tó ní dúkìá ó lè wá jẹ́ hàdíyà sọ́nà ẹ̀rẹ́ ìjọba rí ilé kò sí nínú tó lè palẹ̀ sọ bá sọ fún un torí kì í ṣe sádàkà àwọn dáadáa ti sọ lọ́wọ́ àtàlà ńlá bó lè jẹ́ tó sádàkà kì í ṣe àdéhìá wọn bá yẹn ti rẹ̀ ṣe àtọ́gbẹ́ láàrin àdéhìá sọ̀dà. káṣẹ̀ máa ń sọ́dà pọ̀ yẹn jẹjẹ náà wá nìyí kì í ṣe pé kéèyàn ṣe rẹ̀ àti kéèyàn ro àmàlà fún yẹn. sọ́dà òun náà ní bí kéèyàn ṣe sáré oko kéèyàn kọ́ mọ́sálásí ọgbẹ́ kẹ̀ǹga àbí kí kéèyàn tó lè akọ́dé tẹ́wọ́ àwọn ọlọ́gẹ́rẹ́ akọ́dé àlejò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn kàdé yẹn lè fi sọ́dá pọ̀ ìmọ̀gbà wa ti di arúgbó àti ẹ̀rẹ́ ìgbà náà. Yàrá ti ń tọrọ kò sí ń tọrọ làwọn ènìyàn ti gbà ládàá lórí ìṣà ẹ̀kọ́ tí ó nìyẹn láàrin àtẹ̀lẹ́yìn. Thank you. ìfọ̀kànbalẹ̀ yẹn lọ́jọ́ rẹ̀ yẹn ẹni tó ń gbọ́ níta yẹn tó ń rẹ̀ ìfọ̀kànbalẹ̀ àbúrò ìfọ̀kànbalẹ̀. afran ìforíbalẹ̀ kì í ṣe dandan ṣùgbọ́n fúnra tó fi ṣe wọn lẹ̀ ọ̀wọ́ tiẹ̀. kọ́má bí wọ́n jáde yẹn ń tọ́ kọ́rí ní kakọ̀ náà kọ́má bí dé sájìdà tó foríbalẹ̀ afẹ́ kí ẹ̀ náà foríbalẹ̀ pẹ̀lú ẹ̀ عليكم السلام lọ́dọ̀ tí ilẹ̀ yẹn sọ pé ọ̀dà kẹrẹ́ ọ̀sọ pé ọ̀dà ó dẹ̀ gbọ́ lé fẹ́yàwó àbúrò rẹ̀ nígbà tí àbúrò bá jáde lára jẹ nígbà àbúrò fẹ́yàwó ẹ̀ fún nígbà tí ẹ̀gbọ́n bá jáde lára jẹ àbí kí táyé fẹ́yàwó kẹ́lẹ́ nígbà tí náà ti máa gbọ́dọ̀ lókè káyọ̀dé ọ̀fẹ́ àwọn táyé nígbà tí táyé bá yára táyé. ìmọ̀ràn náà ti lẹ̀ yọ ọ̀fẹ́ ọ̀tá nígbà tí wọ́n ti rẹ̀ mí Thank you. Ah. ẹni tí ń tọ́jú ọmọ lé èèyàn sì tó ní sẹ́wọ́ wọn wá gbé ikú yẹn nígbà tí ìbá ti fi lé ọtí èèyàn bọ̀ èèyàn bọ̀ mọ́lọ́wá ìtòkì tí ọkọ̀ sí tó pọ̀ sí pẹ̀lú ilé ààrẹ ti rẹ̀ ó ti fẹ́ ti sàárùn náà láti ṣe ìwà ọ̀gbọ́n ti kí ẹ̀ máa kí ẹ̀ máa lọ kọ́ ṣùgbọ́n kẹ́kẹ́ ẹ̀ ṣe ń sọ́ra fún òun lówó ọdún ṣùgbọ́n kò báyìí nítorí pé àwọn mùsùlùmí ni wọ́n máa ń bá àwọn yahoo títì lọ́jọ́ ayé àti ìtọ́lọ́lọ́ àti sátán gàdí sí àwọn tí yahoo títì jókòó sí ìlú báyìí àwọn alùpùpù sálá jẹ súnṣe ọjà dúkìá lọ́dọ̀ rẹ̀ abẹ́ ti gẹ kódà kò ní ìdájọ́ tó kò láyé lọ́lọ́lọ́ àti sátán tó ẹni tó lé fún àti ṣe lé ọtí lọ́fẹ́ kọ́ wọ́n bá ìmẹ́lẹ̀ wọn ni ọ̀rọ̀ níní lọ́kàn ò sí pé èèyàn fi lè sílẹ̀ èèyàn ní lọ́kàn tàwa àwọn ní lọ́kàn àbí kò ní lọ́kàn tí wọ́n kàn ti ṣe ni wọ́n kàn ti lọ́ra àwọn mẹ́lẹ̀ àgbèrè náà làgbèrè pé kò ní kọ́ ní. bó ti fi yẹn náà wọ́n pàṣẹ ní bẹ̀rẹ̀ ni wọ́n ti padà lọ sílẹ̀ káwọ̀ níbi tọ́lọ́n bá yá fi wọn ni má jìyà tó bá rẹ̀ lọ́wọ́

torí ẹ pè ẹ sọ ọjọ́ ẹ wá sọ wọn náà wò wò yẹ wò nílẹ̀ yẹ kiri lórí pé kí ní ìlú ti tó tó tó yẹ kọ wá láì ẹ wá bẹ sí máa lò wò ìtẹlẹ ìtẹlẹ ìtẹlẹ ọwọ́ wa. Bọ́lá jẹ́ àlàndọ̀dà ìyẹn lè sọ fún dúpẹ́ fọlọ́ ìmọ̀tàlá yìí náà bá ti dá kéèyàn máa sọ ó ní méjì yẹn náà ó sì lẹ́tọ́ mẹ́ta tó fi àwọn òkú ìdá lọ́la lọ. lábúrò ìmọ̀tàlá yẹn bá láìpẹ́ kéèyàn pẹ́ ní lọ́yà ń ẹ̀yẹ ní lápẹ̀rẹ̀ ìyá òkú pẹ́ ní agbẹ́lẹ̀ àjọ àdọ́wọ́ yẹn tẹ bá fẹ́ àjọ àjọ ẹ̀ máa rẹ̀ sí wà ní ìlú mọ́tò ẹ bá ما شاء الله أكبر إلا أنظر هذا سبحان الله gbogbo àwọn kan yẹn ẹ̀ẹ́dùn kan sádàkà bẹ́ẹ̀ èyí tó dáwà lójú ní pé lọ́wọ́ ẹ̀kọ́ kò sí kí ló wá ń kò sẹ́yìn mọ́mù ni ìgbà tó tẹ̀ sí ni pé mọ́mù wọn lẹ́fẹ̀ẹ́sì ni kọ́wé lò ní ìṣẹ́ wọn àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ọba àyàn kẹlẹ́ ló máa ń ṣe orí ẹ̀ka lè máa fi ṣeré náà. kí lẹ́nu ṣe ó ń ṣe ọwọ́ akú sórí ẹ̀. ṣé sábà tó ń pa yìí. àlèkẹ́lù ní ọ̀rọ̀ ìpalẹ̀sí lásán lè wọ́n ṣe lọ́sí lè jẹ́ lòkà. wọ́n tún ṣètọ́jú. ìmọ̀ tó bá ti rìnlẹ̀ tó ń pa yẹn lámàdàrà aláàbò lásọ̀rọ̀ èyí gbọ́dọ̀ fi ṣiṣẹ́. tí ìyàrá tó wá fi ṣiṣẹ́ ajá tó lóru fẹ́ nìyẹn kọ́ ó kú sí kó o pé ó ń fi àrà ṣiṣẹ́. tó ń gbà bí òṣìṣẹ́ mọ́ ọlọ́mọ ṣùgbọ́n ìsàlẹ̀ ní ẹ̀jẹ̀ ní ìsàlẹ̀ náà. kálukú ni wọn máa yára náà ni kò fi má pẹ́ torí kálukú náà ni dúkìá mi òun ṣe déédéé ti màláyíkà mọ ọgbọ́n ti ń sìn. tọ ọwọ́ àná hadith ẹni tí a lè bá fi nílé yìí tí màláyé kà sí ọlọ́run máa tani kálukú ni wọn máa yára bóyá fi bóyá wọlé lórí wọn mi ní oṣù tí bá ti parí kó ti bàbá wa ti tí wọn lẹ. àlẹ́ má dara yín kálukú ni wà mí bí mo mú ti sàmì àwọn alẹ́ ti di àmì ẹ̀ ìfà alẹ́ rẹ ti kí wọ́n fi ṣe torí kí ni torí mo dáhà ń retí ní ìdá ń retí káàbí wọ́n ṣe déédéé dání o àti àwọn mọ̀láyé náà ìfọ́nmu náà ń retí rẹ̀ bó làwọn ó ti àwọn arẹ́tí tó ó ti gba títí náà fọ ọ̀rẹ́ ti di yìí àmì ló kálukú lè ti pé àwọn mọ̀láyé náà fẹ́ sàmì sí bá ti àyè àgbẹ̀kí ọba àwọn àti papọ̀ alhamdulilayi tí wàá là gbélé nípa lórí ti hàn mí lórí oníbi lórí dàgbà àfẹsán ẹbí kórè àrẹ sẹ́yìn tó bá ká mi yẹn káàkiri bá ti dídí àgbẹ̀ mọ̀lá yìí lọ́wọ́ àwọn kórè bíi ìwúni ọ̀hún àti ẹbí tó tó wù bẹ́ẹ̀ yìí ni àgbẹ̀ ẹ̀yà kí àgbẹ̀ ẹ̀yìn lọ́gá akọrin ẹ̀yẹ máa gbé ẹ̀yìn lọ́wọ́ fún ìṣèṣe sórí sọ́ọ̀tì yẹn o àti ìfọwọ́ ẹ̀kẹ́ o èyí ní sẹ́kẹ́ ẹ̀sùn kẹ́ má lè máa gbé irun lẹ́yìn bí o kẹ́ máa gbé o bẹ́ẹ̀ náà mo parí fájà lẹ̀ ẹ̀ta ni ẹ̀ gbé ẹ̀ ọ̀sẹ̀ ẹ̀jẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ìrẹ̀lẹ̀ ọ̀sẹ̀